inna lafi khalqin jadid yàwọn tún gbé wa dìde ní ẹ̀dá tuntun mí bìbí nítorí pé ọmọ èèyàn ọmọ èèyàn ọmọ wa rẹ̀ ìdí ni tí ó fi máa pé ìtọ́lọ̀ ní yọ ṣẹlẹ̀ sí lóòótọ́ sì ní pé yọ ṣẹlẹ̀ wọ́n tó ṣe pé wọ́n pe ọmọ ọdún mẹ́wàá bá ní ọ láyé ọmọ bíi tó wà lọ́dún mọ́kànlá sóni ó lọ wà lọ́dún méjìlá sóni ṣébọ́lọ̀ nìkan náà lọ́mọ bíi tá a wà kó tó mú ká máa bẹ. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إن ìyẹn arántí bí àkókò kan ti wà nínú ayé yìí tí ìwọ fi jẹ́ nǹkan kan bí lẹ́yìn ìgbà tó lọ ń dọ́ iná ló dé yàn kí ló wá fẹ́ sọ nípa tí ó tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá sí mọ́ kìí ṣe wọn wọn ló ṣe nǹkan kan wọn ń pátá ọlọ́run ti ń fún wa ń rò náà ní sọ pé òun ó gbé ọ dìde tiẹ̀ tí a jẹ́ ọlọ́run ní awalam yara al-insanu anna khalaqnahu min nutfatin fa idha huwa khasimun mubin وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة wa huwa bi kulli khalqin alim ọlọ́run ní sẹ́yìn orí ni kí láti ọ̀rọ̀ omi gbọ́lọ́gbọ́lọ́ ni láti ṣẹ̀dá rẹ̀ omi tó ṣe pọ̀ lẹ́nu ọwọ́ apàdà wa di alájàngbìlà tájàngbìlà rẹ̀ fojú gbangba wọn náà ló tún pèwé fọlọ́ òun pòwe fọlọ́ ó ti gbàgbé bá a ti ṣe ṣẹ̀dá rẹ̀ tẹ́lẹ̀ wọ́n sọ pé man yuhyi al-'idhama wa hiya ramim tàlẹ́ni náà tó lè jí egungun lẹ́yìn ìgbà tí egungun tó ti kẹ́ fún ìwọ náà lẹ́nu ẹ̀ o tó lè máa sọ̀rọ̀ padà ti sọ ọ́ dèèyàn tán tá mú ọ máa bẹ ẹ dá lóhùn qul yuhyiha alladhi ansha'aha awwala marra ẹ sọ fún pé ẹni tó pilẹ̀ ṣẹ̀dá rẹ̀ nígbà àkọ́kọ́ òun náà ni ó tún jí padà wa huwa bi kulli khalqin alim ó sì jẹ́ olùmọ̀ àti nǹkan kan pamọ́ sí nípa gbogbo ẹ̀dá torí ẹ̀ ọmọ èèyàn ó máa ń tan ara rẹ̀ dànù tó lérò pé náà rọrọ sọ sí àwa tá a wá rí bá a ṣe rí gírì wọ̀nyí tá a bá ti wá kú tá a ṣubú tá a dé ìpẹ́ tá a ríra wa má táwọn èèyàn rí wa má tá a ti pòórá kó lẹ́sẹ̀ fẹ́ sọ pé wọ́n dá wa padà kò dájú pọ̀ dá nǹkan kan mà láàrin méjèèjì ẹni tó mọ ọmọ abẹ nígbà tó tó sọ ọ́ déèyàn nígbà tó ọ̀jẹ̀ nǹkan kan ṣé ọwọ́ lè sọ̀rọ̀ fún láti dọ́ ọ padà lẹ́yìn ìgbà tó ti wá pé bóun ti ṣe dọ́ọ̀hún kó o sì tún padà náà kò lè sọ̀rọ̀ fún un torí pé lọ́dọ̀ ọlọ́run àti ìṣẹ̀dá àtàkọ́kọ́ àti ìṣẹ̀dá ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀ bákan náà ní lọ́dọ̀ ọlọ́run innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun. àwọn irú ọ̀rọ̀ báwọn yéé jáde lẹ́nu ẹnìkan àfàwọn aláìgbàgbọ́ ìkéyàn ti jẹ́ pé ó tòṣì bàjẹ́ ikú káká ní fi ń jẹun gbogbo nǹkan ò tiẹ̀ sẹ́nu rí fún kí wọ́n wá fún rò pé wọ́n padà là ọ̀là lù nínú ayé yìí àsìkò tiẹ̀ ń bọ̀ tí wọ́n máa pé lábàáyín ìwọ ló lówó jù kọ́mọ wa ò ẹ dákun ẹ má sọ̀rọ̀ kọ̀rọ̀ òhun. wọ́n ẹ̀gbọ́n tálákà jẹ́kúté sọ́ọ̀sì lọ ni wọ́n padà wá ajá sípò ńlò lówó jù lábà àwọn nọ jẹ́ pé ń bẹ́ẹ̀ náà kọ́lẹ̀ ọlọ́ọ̀bẹ bíi kádìjú káyájú náà ni ni wọ́n bá ti sẹ̀ tọ́rọ̀ ọ̀rọ̀ ilé ayé kìí sàwọ́ àlọ́ ọ̀rọ̀ ilé ayé kìí ṣe bàbàrà tó bọ́mi èèyàn ti ṣe mu tọ́lọ̀ fẹ́ ṣe nǹkan sẹ́ kó sì sẹ́ náà torí ẹ̀ nínú ayé àtọ́wọ́ àwọn adìwọ́n bì ọlọ́ni ọ̀yọ́ kó lọ ènìyàn máa sọ wípé ẹ̀yìnlá máa mẹ́tù ǹjẹ́ ńgbà tí mo bá kú bí lẹ́sàwọ́fẹ́ ọ̀kọ̀rọ̀jọ àyà ńgbà ọba yá wọ́n padà tún mọ́ mi jáde láláàyè abẹ̀mí ṣé ìbéèrè jẹ́ ẹ̀kọ́ máa ṣe ni ṣé wàá wọ́n sọ pé ó múra rẹ̀ jáde ni ọ̀lẹ́ ayẹ́kọ̀rọ̀ ìǹsánù anna khalaqnahu min qablu wa lam yaku shay'a sẹ́yìn ọ̀wá rántí ni ike àwa àwa náà la ṣẹ̀dá rẹ̀ tẹ́lẹ̀ ṣáájú ká tó tún sọ pé lẹ́yìn ìgbà tó ọba kú àtúndọ́ padà láàyè àwa la ṣẹ̀dá rẹ̀ tẹ́lẹ̀ wa lam yaku shay'a nígbà tó jẹ́ nǹkan kan ìsìn ojú wa jẹ́ nǹkan. jíjẹ́ tó wá jẹ́ nǹkan ni jọ lójú tó fi ń wọn ò di ọ̀ǹde lẹ́yìn ìgbà tó bá kú ìwọ ọ̀ràn ti ta kọ́kọ́ ọkà màmàdúdà lápò ọkà lọ torí àkọ́kọ́ tá sọ̀rọ̀ yìí ọ ò sí dọ àwọn la mú ǹjẹ́ lẹ́yìn ìgbà tó ti ń bẹ tó wàá tá a bá tún ní kọ́ ẹwà àpèjúwe kékeré yìí lásìkò gbà tí wọ́n kéde fáwọn ọmọ ilé ẹ̀kọ́ pé ìdánwò ọbẹ̀rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ oníkálukú wọn gbára jù wọ́n bẹ̀rẹ̀ sí ní ka ẹ̀kọ́ wọn ní mẹ́sàn-án mẹ́wàá wọn ò fàsìkò ṣòfò má wọ́n retí kọjú pé wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ̀ ìmọ̀jáde lẹ́nu gègé àwọn gbogbo táwọn ti kà táwọn ti gbé sórí káwọn fi hàn olùkọ́ fáwọn kìí ṣe ẹni tí máa dójú tó olùkọ́ wọn gbọ̀ọ́bá dijọ́ kásì náà ẹ̀kọ́ wa ń tẹ́ ẹ̀kọ́ wa sì yé wa àlàyé rẹ ni àwọn ń retí ọjọ́ yìí wọ́n akọ ìdánwò tán pàtàkì ìdánwò tán ni ọlọ́mọba ní kójú nínú họ́ọ̀lù ń látẹ́kùn àti gba ìwé mọ́kálukú lọ́wọ́. omi tí wọ́n ń dà wọlé lọ́ba mu gbogbo òwe táwọn ọmọ kọ̀wé sí àti àwátì gbogbo nǹkan tán kọ láàrin ìṣẹ́jú àyá ó wá bà kálukú lọ́kàn jẹ́ pé ìyànjú àwọn ọmọ yìí gbogbo ń dá ti kọ́ kalẹ̀ àrímá ámbẹ̀lẹ̀ ntàṣe páwá rè níta máàkì láàfin má bá ṣe gbìyànjú sí àwọn ọ̀gá iléèwé wọn á ń rawọ́ ra sẹ̀bẹ̀ sí àwọn akẹ́kọ̀ọ́ kẹ́ ẹ dákun ẹ má bínú àfẹ́ kẹ́ ẹ dákun kẹ́ ẹ veere wánu ẹ tún ìdánwò yẹn kọ́ ìbéèrè náà ní ìbéèrè àní yí padà ẹ dákun ẹ má bínú ó dùn wá dùn yín lọ hmm, ẹja lo họ́ọ̀lù bòmí lábẹ́ dẹ́kìn lẹ́tì kọ ìdánwò yẹn ní ìsìn ẹ dákun yóò dùn wá o pé n ta ti kọ o ti lọ. bó tilẹ̀ jẹ́ pé ó dùn máa mi tí ò rí nǹkan kan kọ̀ tó ṣe kó ń dín wọ pé gbogbo kálukú gbogbo kó wa iná ni wọ́n ṣàṣeyege onìkan ló wọ́n fìdí rẹ̀ mi ẹ máa ní ká ẹ máa tún kọ ṣé àtúnkọ ló ṣòro níbi ìtàkọ́kọ́ à ó rí báwọn àfikàn wà tó ń wòpọ̀ fẹ́ dára sí ọ̀nà ara lọ fẹ́ gbé èsì rẹ̀ jáde tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ṣe é pé ìwà wára tó fi dáhùn kò fún ọ láǹfààní àti ṣe bẹ́ẹ̀ wọ́n á ní dípò wákàtí méjì eléyìí tá a fún yín kẹfì kọdáwò ńtẹlẹ á fún yín wákàtí mẹ́rin àfà ó fi gègé dára náà wò báyà pé ọmọ tó ní gbìyànjú ni ọ torí pé kejì kò lè lébi tala kọkọ lọ́dọ̀ ọlọ àtẹlẹ kejì àti tala kọkọ gbogbo edogba dọ́gba ṣé wọ́n rántí ni wọ́n lọ lọ́dọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọ́n kankan so bẹ́ẹ̀ ni Ọlọ́run Ẹlẹ́dàá wa. قني وهو الذي يبدأ الخلق ثم يعيده ولباتي ما دايدا نيكبا كوكو náà lọ́ba tó tún padà dá padà ọlọ́dà nígbà àkọ́kọ́ kò tí ì dẹ́dà tán gan ìgbà àkọ́kọ́ ò tí ì tàn báyìí ó sì ń dẹ́dà lọ títí tí ó fi péye tó fẹ́ dá títí tí ìgbéni làlùkì àmọ́ ó fi dé ńgbà ọba pa kálukú tán thumma yu'idu yóò tún á dá àwọn ẹ̀dá yìí padà wa huwa ahwanu alayhi dídá padà ọ̀rọ̀rùn púpọ̀ fọlọ́ dídá padà ọ̀rọ̀rùn púpọ̀ fọlọ́ nínú àyà mi àti tàkọ́kọ́ àti tẹ̀kejì gbogbo ẹ̀ lọ́rọ̀rùn fọlọ́ ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ ilé iṣẹ́ imaamu Bukhari tó gbé jáde nínú tírà rẹ̀ láti ọ̀dọ̀ Abu Hurairah. رضي الله عنه يقول الله تعالى الله باتوب وما صيك كذبني ابن آدم وما آدم عليه السلام أقبل من لقرة أقبل يتسي عيانيج أنكي اللهم بالقرة ولم يكن له أن يكذبني كستوسي لا تجامني رب من لقرة صلاة وآذان ابن آدم وما آدم وفراني walam yakun lahu ay yu'dhiyani bẹ́ẹ̀ ni kò tọ́ sí láti ní mi lára ọmọ èèyàn náà wá béèrè pé wọ́n lọ báwo ni mo ti ṣe jọ ń rọ báwo mo ti ṣe fara ní ọ ọlọ́ni bẹ́ẹ̀ ni tó bá kú ọba béèrè èsì rẹ̀ ni àmọ́ tẹ̀kìrì ìbòho ìyá yìí báwo ló ti ṣe pè mí olóhùn lọ̀rọ̀ sọ lẹ́yìn ọlọ́run ní lè dá mi padà sí ní kí n dábẹ̀ mí gẹ́gẹ́ bó ti ṣe ṣẹ̀dá mi lákọ̀ọ́kọ́ ọmọlọ èèyàn lọ́fọ́lọ́ wọn bá kú òrò pé ọ̀lẹ́ lọ́lọ́ òrò pé kankan wà tó lè dọ́lọ̀ lágara ẹ̀rí kpòsì pọ́lọ́ wọn bá ló kúrọ̀ nù oní kò lè dọ́ padà kọ́ ọbẹ̀ láàyè gẹ́gẹ́ bó ti ṣẹ̀dá rẹ tẹ́lẹ̀ ọlọ́wọ́n á ní walaysa awwalul khalqi bí ànúwànà àríyànmí àkérè dídá ọ nígbà kọ́kọ́kọ́ lọ rọrùn ju dídá ọ nígbà kejì lọ gbogbo ẹ̀ lọ rọrùn lọ́dọ̀ lọ ọkàn rọrùn ju kan lọ gbogbo ẹ̀ lọ rọrùn lọ́dọ̀ lọ kí ló ń fọlọ́ ń pè wà á máa ráhu ìyá ẹ̀ àmọ́ báwo ló ṣe nìmí ọlọ́run ọba lára bó ṣe nìmí lára náà ní fọkọ̀wòlò hó sísọ tí ń sọ wípé ìnàlè ìwà dàda tó ní mọ́ ọlọ́mà ọmọ èèyàn gbádùn àwọn kẹtẹrí tí ń sọ pọ́ lọ́wọ́ bá bí ma wọn gbádùn rárá ìní ní lára lẹ́ ń ṣe fọ́lọ̀ wà á nà áhàdù sọ́mẹ̀t èmi lọ́bọ̀ ọ̀kan ṣoṣo èmi lọ́bọ̀ ọ̀kan ṣoṣo nítorí pé tí wọ́n bá sọ pọ́ lọ́wọ́ ń bí ma ọlọ́run di méjì náà nìyẹn nítorí pé ọmọ àjànàkú kan kì í yára àbẹ́yìn lè bí ma kọ́ yín ọ̀yọ̀ bọ̀ bí ẹ̀yin ò ní bí ma kọ́ yín ọ̀yọ̀ bọ̀ àbẹ́ ti réwúrẹ́ tó bímọ tọkọmọ náà bí màálù rí rárá ewúrẹ́ náà léwúrẹ́ ọmọ àbí torí ẹ tọ́lọ̀ ń bá bímọ ni ọmọ rẹ̀ náà bá jẹ́ ọlọ́mìn ìtumọ̀ wa anal ahad èmi sì lọ́ọ́ bá a sùn nítorí pé alqawlu fil waladi kalqawli fil ab njẹ́ ẹ̀ máa sọ nípa ọmọ náà ní irú njẹ́ bá sọ nípa bàbá tó rárá bàbá ló ti jáde òun náà gbọ́dọ̀ jẹ́ pé àwọn characteristics tí ń bẹ lára bàbá tí bàbá fi ń jẹ́ bàbá yóò wà lára ọmọ àbẹ́yìn bí máa rí kójú tí ọwọ́ ń pakọ̀ bí ebi wá ju lójú tí ń máa wá àbẹ́ ẹ̀kọ́ ni tẹ́ bí máa rí kọ́mọ yẹn jẹ́ pọ́kùn lòun àbí ọrùn lòun fọn kún gbà imú náà ni gbogbo èèyàn náà fọn kún gbà àbẹ́ èyí wa kẹ́bẹ́yìn ti jẹ́ pé bàbá tó bí máa ẹ̀kú ọmọ yín náà kọ́ ọwà reliable láti die tòbí gbogbo èèyàn ti wà nù alqawlu fil waladi kalqawli fil ab ìtumọ̀ wa ana al-ahad ọ̀kan ṣoṣo ni mi tó bá pọ́lọ̀ lọ bí ma ni ọmọ rẹ̀ náà bá jọ lọ ọlọ́run ọba ọ̀kan ṣoṣo sí mi àwa nu gbangba gbangba ẹ̀tún kọ́ lónìí ẹ̀sẹ̀ alọ́lọ́ ni sẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ níbo ló ti bí ma wọn lọ́ọ́ máa rí ọ̀kan ṣoṣo náà ni ó tún wá fọ́ máa rí ọ̀kan ṣoṣo ó fi ṣe sàrà fún ẹ̀yin ìka èèyàn fún ẹ bá o lù pa ó lè wá pẹ́sẹ̀ ẹ̀yìn lẹ́sẹ̀ ó wá wọ́n rò pé ẹ ti máa ń ti pé kò sí aláàrù lóde ọ̀run kò sí aláàrù lóde ọ̀run oníkálukú ẹsẹ̀ tó bá ṣe nǹkan yóò forí ara rẹ̀ kó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o wa ana al-ahadu as-samad as-samad òun náà lọ́ba tí ò ní kùn á mọ̀ sí bọ́ pé yọ jẹun àṣekùn táwa ní là jẹun ikùn tá a ní là ń fi jẹ torí pé inú yóò máa béèrè fún pé ẹ fi nǹkan kan síbi o ẹ fi nǹkan kan síbi o wọn ò dá kó lè bá a gbófo ìdí nu tó fi jẹ́ pé sòyàmù Ramadan ọlọ́run ló ṣe ní rọrùn àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bá ti dákú dànù torí pé ń bẹ nú àwọn èèyàn torí pé wọ́n fi ṣe wákàtí kan síra wọn tí òfin kan sẹ́nu yóò ti máa ṣe bí ẹni tó ṣe kọ́fẹ́ múná lọ yóò ti máa dákú àmọ́ ọlọ́run ọba ló ṣe rọrùn ọlọ́run ọba ò ní kù á ń bọ̀ síbọ̀ pé ọjọ́ ọ̀kan nínú tafsiri as-Samad nínú tafsiri as-Samad òun náà ni ọba tó ṣe pé olùdáwà tí o bùkátà sí nǹkankan tí gbogbo nǹkan bùkátà rẹ̀ nínú tuma as-Samad òun náà lọ́ba tó ṣe pé bàbá ronú títí títí òun là máa ronú kàn tá a bá ronú títí gbogbo ẹ̀dá ọlọ́run là máa ronú kàn torí ẹ̀ nínú tuma as nínú orúkọ ọlọ́run ni al nínú orúkọ rẹ̀ ní as-Samad torí ẹ̀ wọ́n lè sọ ma ní Abdul Ahad wọ́n sì lè sọ ma ní Abdul Samad Abdul Ahad Abdul Samad kò sí tàbí ṣùgbọ́n àwọn èèyàn máa ń sọ àwọn ọmọ wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ Yorùbá táwọn bá sọ ọmọ yóò ní di ká máa rán mánu ká máa wí láwìí tún wí torí àwọn lè gbé Abdulhadi Abdulahad wọ́n lè ní Abdulhadi àwọn ọmọ ọkọ yín wọ̀nyí pé ẹ gbọ́rọ̀ àwọn ọmọ ọkọ yín wọ̀nyí pé ẹ pé ládé sọlá ẹ pé lọ́lá sọlá ẹ máa ń sọ bá al-ahad pé yorùbá ọ̀nà fún ta ọ̀ pé nǹkan tó ta ọ̀ pé náà abdul ahad abdul samad sadiq abdul samad so àwọn á pé samad samad kí ni samad wọn á ti pọ ọmọ bẹ́ẹ̀ kọ́ gbọ́dọ̀ dáhùn pé kí ni orúkọ tèmi ni kíni Abdulsamad Abdulsamad so nítorí pé tẹ́lá sàmáàdì rẹ̀ sín ó ti da jílẹ̀ ọlọ́run fi èsì sàjílẹ̀ tẹ́lá sọ pé Abdul ajílẹ̀ so Abdulsamad ewu ń bẹnu ká má má pè nǹkan dáadáa sọ̀rọ̀ kan máa túmọ̀ sí pé à ń yí nǹkan padà kúrò lórí bó ṣe wà. tọ́ alladhi lam yalid ẹni tí kò bí ma wa lam yulad tẹ́nì kan ò sì bí nítorí pé tó bá bí ma wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n bí ni tó bá yẹ pé wọ́n bí ni òun náà gbọ́dọ̀ bí ma tó bá ráhùn yẹn gbọ́dọ̀ yẹ pé bíbí là ń bí wọn wọ́n bí ma àbáwọn náà ò bí ma àwọn náà ń bí ma ṣùgbọ́n láàrin ìyẹn gbẹ̀rún alẹ́ rẹ́ nìkan tí ò bí ma bọ́yọ̀ kù bọ́yọ̀ obìnrin tó gbàdúrà tó pé láàrin ẹgbẹ̀rún la rẹ́ nìkan tí ò bí ma ó kéré àbọ̀pọ̀ ó kéré torí rẹ̀ a nídìí láti mẹ́ńṣà rẹ̀ á sọ pé gbogbo wọn bímọ nítorí pé tó máa ń ṣòfin èyí tó pọ̀ jù nínú àwọn máa fi ṣòfin kìí ṣe tó kéré ẹni tí ò bímọ ó yàtọ̀ láàrin ẹgbẹ̀rún gbèjì èèyàn wọn ò ní fi wọn ṣòfin torí ẹ lọ́nà sọ pé ẹ̀jẹ̀ àlùmọ̀nyẹ̀ṣọ́ àkíyèmá ẹni tó bá wù wọn lọ òun máa ń yà lágàn àwọn àgàn yẹn kéré púpọ̀ láàrin àwọn èèyàn torí ẹ tẹ́lẹ̀ ìbáyé wa tí wọ́n bá ti bí ọ gbogbo ẹni tá à ń bí òun náà máa bí mà tí ọba arabo ewúrẹ́ nì tó tún ra kọkùn kí ni tó fojú sùn wọ́n máa bí mà ní tí ọba bí mà ọbẹ̀ lùpà kékeré ní kí ló ń kó mi ló ń jẹjẹ sí àbí òye wa aha tó a gbọ́ akọtí ń gùn ní ọmọ ṣe dáadáa à ó gùn lóyún ni tó tó ti pé àwọn náà lè ya gan tó ó lè jẹ́ pé ewúrẹ́ mi náà ya gan bàbá ti wọ́ ọlọ́run máa ń dẹ́ dáa rẹ̀ wọ́n lẹ́mi ọkùnrin lọ́hùn fòfò wájú àhàd òun náà sì ní ọba tí nǹkan kan dàbí rẹ̀ kọlá láfiwé kọlá láfijọ torí àwọn sọ nínú ilmu tawhid wọn ní gbogbo ń tẹ bá rò tẹ bá rò tẹ bá rò nípa Ọlọ́run fọlọhù fọlọhù àlẹmìn Ọlọ́run ga jùlọ gbogbo ń tẹ bá rò nípa Ọlọ́run Ọlọ́run ga jùlọ torí rẹ̀ má wulẹ̀ dọ́pọlọ rẹ̀ láàmú eléyìí jẹ́ báwọn eléyìí jẹ́ bíbú tẹ̀ ń bọ́ lọ àbí ìnínilára tẹ̀ ń ṣe fọlọ̀ àti jíjá nírọ́ tẹ̀ ń jọ́lọ̀ nírọ́ ó lọ́wọ́ da yín padà ẹni kò ní da yín padà eléyìí pípọ̀rọ̀ ọlọ́wọ́ bá nírọ́ ni ìnínilára òun náà ní sísọ tí wọ́n ń sọ pé ọlọ́wọ́ bá bí ma ọlọ́wọ́ bá òbí ma o ọlọ́wọ́ á sọ pé fa wa rabbika lanahshurannahum wash-shayatin mo fi olúwa rẹ búra táàlù olúwa rẹ anabi muhammed sallallahu alayhi wa sallam lọlọ́nsọ alukurani kalẹ̀ fún ọlọ́nífà wa rọ̀bíkà mo folúwa wa anabi muhammed mo fi búra yẹn ni kọ́lọ́n ọba fira rẹ̀ búra ọlọ́n fira rẹ̀ búra tó bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé búra tọ́lọ́n ó yàtọ̀ sí ìbúra táwọn èèyàn ọlọ́run ẹlẹ́dàá ó máa ń búra yóò búra pẹ̀lú yóò búra yóò fi ara rẹ̀ búra yóò búra pẹ̀lú nǹkan míì bàbá ṣe wọ ọlọ́run ló máa ń búra síbí wọn náà ti wọ́ wal asr innal insana lafi khusr síbí wọn ti wọ́ wadduha wal layli idha saja síbí wọn ti wọ́ wash-shamsi wa duhaha. والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والنهار إذا والليل إذا يغشاها gbogbo àwọn eléyìí ọlọ́run ẹlẹ́dàá wa ń búra ni a ti sọ ọlọ́run lè búra pẹ̀lú gbogbo ń tọ́ba wò ṣùgbọ́n àwa táwọn bá búra àbọ̀rọ̀ búra pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sí Allah fawa rabbika mo fi olúwa rẹ mo fi búra o lanahshurannahum jawabul qasam ibẹ̀ ni láàmú wa mo fi olúwa ẹlẹ́dàá rẹ búra wípé a ó kó wọn jọ kò sẹ́nìkan tí ó lè sá wàlá ìtayà àti sábà wà múmìnì gan fẹ́ sá torí kò mọ ibi tó wọn wọ kò tí ì mọ abọ́jọ́ yẹn ó ṣe rí torí gbàtà ànábì ọlọ́ọ̀nà bá ké pé a àmọ́ abó ni ó ṣe rí o ṣé àwa kúrò tù í láàpẹ kìnìún ẹ nsọ mbẹ nsọ mbẹ táwa náà bá ráyè tá a lè sá a bá gbìyànjú ẹ ṣùgbọ́n lọ ti ó ti ká wa tán ó ní fàwọrọ bíkà mo fi olúwa rẹ búra lànà ṣòro nàhùn á kó gbogbo wọn jọ gbọlọsà wọ́n ṣàyàpín àti gbogbo àwọn ṣèpán tí wọ́n ń sìn yín lọ́nà àwọn ṣèpán tó ń dà yín nígbèsè ayé rú ṣètọ́ni tí ìjẹ́ sílọ gbogbo wọn náà ni wọ́n kó jọ ó ti wá ṣẹlẹ̀ báwọn ó ti ṣẹlẹ̀ nu ọlọ́wọ́n bó kó gbogbo wa jọ yóò tún kó àwọn ṣètọ́ni jọ àwọn ìjọ pé àwọn làwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run lẹ́yìn tá a bá ti wá kó yín jọ ثم لنحضرنهم حول جهنم جثيا lẹ́yìn rẹ̀ kíkójọ ni ó síwájú. Si lẹ́yìn náà wàá mú yín wá sí àyíká jahannama tí gbogbo yín ọjà ni tó lóso kàbẹ̀. aljotho lédè lárúbáwá aljolóso alárúkẹb káwọn èèyàn jókòó lórí àwọn orúnkún wa kéèyàn jókòó lórí orúnkún rẹ̀ ìkúnlẹ̀ kẹkúnlẹ̀ lórí orúnkún yín gẹ́gẹ́ báwọn obìnrin yorùbá wọn ti ṣe máa ń kí àgbàlagbà yẹn nínú àṣà àwọn abọgibọpẹ yẹn tọ́yẹ pé yóò fi orúnkún rẹ̀ yóò fi lélẹ̀ eléyìí wọ́n ń pè ní jésù ọlọ́ni mo búra pápó yín jọ á sì kó àwọn ṣàyàtínù jọ lẹ́yìn náà á wàá mú yín wá àtàwọn ṣàyàtínù sí àwọn àyíká gbogbo tìǹà jahannama jésè yíyá lẹ́ni tó jókòó lórí àwọn orúnkún rẹ̀ subhanallah eléyìí ni ìtumọ̀ jìfìyà ọlọ́run sì ti sọ nínú suratul jàsíyà ọlọ́run ni wọ́n tọrọ kulla ummatin jàsíyà wàá rí i pé gbogbo àlùmà lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù wọ́n jókòó lórí àwọn orúnkún wa gbogbo àlùmà ó jókòó lórí àwọn orúnkún wa wọ́n ní ìgbà wo làwọn èèyàn máa ń jókòó rú ìjókòó báyìí tí nǹkan bá kà wọ́n láyà ni tí nǹkan bá kà wọ́n láyà ni wọ́n máa jóru ìjókòó báyìí ẹjẹ́ àwọ̀ ìṣẹ̀lẹ̀ oríṣìí méjì kan tó ṣẹlẹ̀ láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní Abubakar radiyallahu anhu ó ṣẹ̀sì Umar radiyallahu anhu Abubakar wa ń tọrọ lọ́dọ̀ Umar pé foríjì mi dáríjì mi lórí bí mo ṣe ṣẹ̀sì ọ́ Umar wa lòun ò ní foríjì ọ̀rọ̀ yìí wá ka Abubakar láyà ó wá gbéra ọlọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam lẹ́ni tó sì pẹ́ni tó bá ti rí ọmọ kọ́ wa nù dààmú ọmọ kí n kankan fọwọ́ bà lẹ́mi bàtà nàbì sallallahu alayhi wa sallam wa rí wọ́n á sọ ike tálẹ́ ní náà tó bọ̀ ọlọ́kàn yẹn tó ọwọ́ kórìí bí abubakar ojú rẹ̀ ojú rẹ̀ ti dàrú àwọn hàn lára rẹ̀ pé nǹkan kan ojú anabi náà ti yí padà anabi ni hal antum tarikuna li sahibi sẹ́ẹ̀ni tí a ní ìmílẹ̀ fún mi mo gbé ẹ̀sìn wá fún yín kò sí ẹnìkan nínú yín àfi kó pè mí ló purọ́ Abubakar nìkan ló pè mí ló lóòótọ́ mo gbé ẹ̀sìn wá fún yín gbogbo kálukú ló gbowó rẹ̀ sá Abubakar nìkan ló gbowó rẹ̀ kalẹ̀ àtọ́ àṣàlàyé ó ti ṣe jẹ́kùn àti Umar àwọn nígbó lọ́wọ́ aṣọ. òun sì mà pọ̀ ló ń sẹ̀sì òun á tọrọ kó foríjì ó má ó lòun ò ní sallallahu alaihi wasallam ni ya ababakar ọlọ́run foríjì àwọn abubakar yaghfirullahu laka ya ababakar ọlọ́run foríjì àwọn abubakar jẹ́ kó wọn fọ ọmọ foríjì ah ee ti wá fura bó ṣe rí tí ìbínú hàn lójú sallallahu alaihi wasallam máa jẹ́ kí ó kọtara tèmi gbàwé orí ibú lónìí torí bínú ṣe ń bí ànábì. Umar wọn náà ti rí òun kọ̀ láti forí jìn Abubakar Abubakar ṣeṣeṣe òun sàkọ̀jálẹ̀ Abubakar fi lọ kò síbi méjì tí Abubakar ọ̀dàgbà jọ̀dọ̀ ànábì lọ wọn náà ti wá fura ọlọ́mọdé aburú ọ̀sẹ̀ lẹ̀ sóun lónìí. wọ́n ní kó o forí jiyàn olóòní forí jiyàn iná ní bọ́ wí wọ́n náà alágídí burúkú páálí lọ́rọ́ ṣẹlẹ̀ wọ́n ní ẹ forí jọ ní ìní yáfẹ́ ìní láyé nígbà tó gbádùn tó gbọ́n torí nígbà tí bá sọ pé òní forí láyé ń bá forí ẹni àbí torí ní pè ní í tí nítumà ìwọ rondo tí wọ́n kà kò ní tí wọ́n sọ sínú kòròǹfò sani láyé ó tún sẹ́kù fún kan mi torí ẹ̀ Umar ti rí i pé mo ti fẹnu já géètì ìgbà tí mo ti sọ pé ní foríjì Abubakar lónìí náà bá ń sáré tètè bọ̀ ọdọọdọ anabi sallallahu alaihi wasallam ee ó ti bá tí anabi tànàbí ń bínú tànàbí ti ń sọ ti ń sọ wọ́n fẹ́ sọ fún Abubakar pé mo ti foríjì ọ ah, sábàkọ as-sayful sabakọ azayifo làádì eléyìí ni òwe Lárúbáwá tá a máa ń pa fún ẹni tí agbọ́rọ̀ dọ́dọ̀ ẹnìkan ní ìsìn ẹjọ́ yìí á wà á dáadáa ní ìsìn wọ́n ti bẹ̀yàn lórí olóòdájọ́ dà ẹjọ́ kí ni o tún fẹ́ dá ìdá ti síwájú ẹjọ́ òdodo tó fẹ́ dá àbí òye wa à ibẹ̀ ni Umar radiyallahu anhu kìnnìkan ti gbọ́ ọmọ lónìí náà lọ́wọ́ kọ́ máa ń ti ṣe máa. báyìí bí sọ́sọ́ pọ́ ọlọ́run forí wọn Abubakar ọlọ́run forí jìn wọn Abubakar Abubakar ọba jókòó lórí orúnkún rẹ̀ ọ̀rọ̀ tí ń èsì tó máa Islam nínú alukur'an àti sunna lábẹ́ yorùbá lẹ́wọ̀n pé Abubakar ló kúnlẹ̀ fànàbí mo rò pé lórí àwọn yorùbá àwọn lo àdìsí wọn sẹ́wọ̀n pé wọn ò ní kàdìsí àfi ibi tí wọ́n bá ti rí bí ìsojú kan pé ẹja dì í mú káfí máa bá wọn wípé ọkùnrin bá nàbì nà abẹ́ rí nǹkan mẹ́ kúnlẹ̀ bá nàbì bá lẹ́yìn fún Abubakar sẹ̀sẹ̀ dé ní kí ànàbì kẹ́ káàtì abẹ́ kọ́ ní káàrọ̀ ní kú rọ̀lẹ́ tọ́ torí délé wọ́n ní léde lárúbáwá tí nǹkan bá káyàn láyà ní máa jókòó rẹ̀ ọjọ́ kan náà kan ṣẹlẹ̀ pàànàbì sallallahu alaihi wasallam wọ́n ní ní kúrò lórí mímbàrì mi yìí àfi kí n fèsì fún gbogbo béèrè yẹn bá béèrè ah làwọn yẹn bá béèrè làwọn yẹn bá béèrè àná ìbá ti ń dáhùn lọkùnrin kan àmọ́ tó ṣe lọ́ba béèrè ṣe é dákun bo bàbá mi wá <laughs> aláìwá ni bàbá rẹ̀ ń bẹ ná ah sọ̀rọ̀ kọ́ ọmọ sọ béèrè béèrè wàláhì látàtàlù àn àṣìyá ẹni tó bó dàlẹ́kùn tẹ̀sọ̀kọ̀ ẹ bá máa béèrè tí wọ́n sọ fún yín lé ìtòsí pé tí a bá béèrè rẹ̀ tí a bá dáhùn rẹ̀ yọ bá yín lọ́kàn jẹ́ bàbá rẹ̀ bá sàwọn pé bàbá rẹ̀ bóyá kò sí islam tó fi kú bóyá kò sí islam tó dáa tó fi kú ọlọ́bẹ̀ ẹ̀yọ ni ọ̀ka islam kù àwọn à ń béèrè kí ẹ dákun ẹni tó bá ṣe báyìí tó bá ṣe báyìí láyé sínú olè béèrè tó dáràn ẹ̀hẹ́n ní ìsìnkú pé bàbá rẹ̀ ògidì ń dìlẹ̀ bá ń lè rè sìgìdì lẹ́yìn ilẹ̀kùn bàbá rẹ̀ yẹn wọ́n lò ní bàbá bàbá àtàlẹ̀ àwọn abọ́ rẹ̀ nílùú yín ó tún jóye ọ̀jà àgbà nílùú yín àgbà mùsùlùkì ni bàbá yẹn ọ̀sẹ̀ bọ̀ ọ̀sẹ̀ bọ̀ kéde ẹ̀ bọ̀ àti <laughs> wà pé mùsùlùkì kọ́ inú nàbì tààrà inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar lọ́ba gba fáìlì bàbá yẹn lọ́wọ́ tani kọ́ ọmọ ẹ̀sẹ̀ ní gbòrògbòrò tó ń béèrè àwọn ìbéèrè wa sọ̀rọ̀ àti ẹnu rẹ̀ déédéé sí ni. tọ́ nígbà tí onímọ̀ bàbá mi wà arábìnrin nínú náà ni ó wá yà á lẹ́nu pé a a ẹ̀yin èèyàn ọgbọ́n ẹ ṣé mo fẹnu kó bára mi bá dákun àti bàbá mi àti bàbá rẹ̀ wọ́n bẹ́ẹ̀ nù náà lọ́ba tó wọ́n rò lọ́ba jókòó lórí orúnkún rẹ̀ pé amántóbìlà àbọ̀gbọ́lọ́gbọ́ tí nǹkan bá káyàn ni wọ́n máa jókòó bẹ̀ ẹ dákọ̀ káyàn láyà bí wọ́n káyàn láyà à pé kìí ṣe bàbá tiẹ̀ kúrúǹtù nìkan bàbá tèmi ànábì tọ́lọ̀ ń fún mi ní gbogbo òdòdó gbogbo ràwọ̀ gbogbo àgéga gbogbo ẹ̀yẹ bàbá tèmi náà bẹ́ẹ̀ nù náà tó amántóbìlà. bẹ́ẹ̀ ni tó bá ti jọ gbìn lálùkè yá mà ẹ̀rí tí gbogbo abáríjà ànàmà á ẹnu ọkọ ròyìn gbogbo ìta ti ń gbọ́ á rí i pé ẹ̀rí òjá dàmà ẹ̀rí òjá bẹ̀rù rẹ̀ bó ti tọ́ pé ká bẹ̀rù rẹ̀ ẹ̀rí pé àná àbíjẹta sọ̀rọ̀ wípé ọlọ́run ẹlẹ́dàá ọ̀ máa béèrè lọ́dọ̀ àmàláìkà ọlọ́run ti ma ọ́ àwọn tó ń jókòó bí ti ń bá wọn sọ̀rọ̀ èmi ọlọ́run ti ń gbọ́rọ̀ nípa ẹ̀sìn mi kí ni wọ́n wà gánà ah, àforíjì wọn lọ ni wọ́n sì ń fẹ́ àlìjáná wọn fẹ́ wọ náà ok wọ́n ti rà àlìjáná yẹn rí ni wọn ò rí rí ìwọ lọ ok tó bá gbé wọn rí ni ajẹ́kùn ọ̀bá sojú kòkòrò rẹ̀ ju bí wọ́n ṣe ń ṣe yìí lọ tí wọ́n rí lárí ni wọn ò rí ajẹ́pẹ́ tí wọ́n bá rí wọn ò bá bẹ̀rù rẹ̀ ju bí wọ́n ṣe ń bẹ̀rù rẹ̀ lọ iná kọjá àbíkẹ́ àpò àlìjáná kọjá gbogbo tó lérò torí ẹ̀rí wọn ń fi fọ́tò kan ránṣẹ́ lórí social media bí ọdún kan méjì sẹ́yìn wọ́n ṣàṣìṣe kí ni o ti pọ̀ rẹpẹtẹ jù wọ́n ní the hellfire irọ́ lásán bàbá tiẹ̀ rí hellfire rí àbí wọn náà kàn wò pé ẹja pè ní hellfire kí ni yìí ti pọ̀ jù kí ni yìí ti pọ̀ jù ẹ mọ̀ pé wọ́n lè ti kọ̀ǹpútà sí o yóò sí fáàkì ń bẹ̀ ẹ ìnàjà hannam ó kọjá àbíkí àfọ̀ nítorí pé tí iná tí iná bá ti rí kí wọ́n tó bá ti rí àwọn ọmọ iná sami'u laha taghayyuzan taghayyuzan wa zafira ẹgbẹ́jọ́ máa kún tọ́mọ bínú. wàlá ọkọjá àfi kí a fò pé ẹ̀yin kí ni burúkú ẹ̀yin ẹ̀yin tọ́lọ́ ń dá mi fún un. wàlá ọlọ́dún akúmẹ́sì wà lọ́gbà ẹ̀ ọ̀gá wàlá ọ̀gá ọlọ́run sọ ọ́nù sóra mi takadu tamayyazu minal ghayr iná fẹ́ fàyà nítorí bínú kullama ulqiya fiha fawjun sa'alahum khazanatuha alam ya'tikum nadhir kí ló ń àwọn olùkìlọ̀ fún ni wọ́n bá wọ́n sọ fún yín pé nǹkan yìí ní retí ni ọlọ́run dákun má ti wá sẹ́ni gbogbo ọ̀rọ̀ àtẹ̀fẹ́ àti yẹ̀yẹ́ tẹ̀ ń bá kalayọ̀ kọjá mọ́ nǹkan kan tó bá rí iná tó bá gbìyànjú máa kú kó tó tún kú ọ̀dà kù torí a bá rí iná jahannam ìyẹn kú kọ́dà tó bá ṣe é ṣe kéèyàn dákú ẹ mọ̀ kó ẹ mọ̀ gbọ́ láyé tí wọ́n sọ kó dákú ṣeré yóò dákú tó tọ́ níjọ́ gbé nílò kìyàmù torí nǹkan yìí kọjá gbogbo bọ́pọ̀lọ́ sí ń rò wọ́lọ́n nítorí pèsè kalẹ̀ di àwọn ọ̀tá rẹ̀ ni ọlọ́dà kò má ṣe wá lọ́ màá ná torí ẹ̀ tá a bá rí èyí ṣe wá dẹni tí ó yọ dànù gbogbo akọ gbogbo asọ́jìká sakara gbogbo ẹsẹ̀ wọmi a gbogbo wa alọ̀lẹ̀ nìkẹ́ a ọlọ́ngbà wa ó ọlọ́là wa ó iná yìí ìdùnnú tiẹ̀ sì ni kí wọ́n kọ́ máa ná sínú tọ́lọ́ lọ́n ti da tipẹ́ tí ò tí ì ṣiṣẹ́ tọ́lọ́ ń o wàlẹ́ ọlọ́ǹga jáà nàmà sábà ti ń dá yẹn sí ni wọ́n máa kọ́ helmi magic sọ wọn tún sẹkọ ẹ máa kó wọn bọ sọ wọn sẹkọ ẹ máa kó wọn bọ ayé ń bẹ ń bì ayé ń bẹ ń bì torí pé Ọlọ́run ọba ó ti sàdéhùn la amla anna jahannama minal jannati wan nasi ajma'in mo búra máa kún jahannama pẹ̀lú èèyàn àtàlejànú lápapọ̀ àdéhùn Ọlọ́run kì í sì yẹ ìgbà tá máa wá ń dàyàn sí tá ń dàyàn sí tá ń dàyàn sí tó ń rí fún òun ò tí kù àyè tún sẹ́kù láàfin sọ wípé jahannama ni ó kún fọ́fọ́ àlejànú ò ní kún gbàtà wá ti ń kó èèyàn sí wọ́n mọ̀ sọ pé àyè kù ayé tún sẹ́kù ayé tún sẹ́kù ayé tún sẹ́kù tọ́ èèyàn ti tán jáà nà mọ̀ òkun àdéhùn ọlọ́run sì gbọ́dọ̀ tẹ̀ ọlọ́run ò sì ní dáhùn èèyàn tuntun tí wọn ò ṣẹ̀ kọ́ wá kó wọn sí jáà nà mọ̀ ló lè bá a pé torí kọ́ lọ́n yìí sálábòsì wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula àwọn ibi yà á jẹ́ èèyàn ṣáájú ká tó rán ìránṣẹ́ sí ẹnìkan ò sí nínú àwọn èèyàn tó ṣẹ́kù mọ́ tí ó wọ̀ náà àti lè dẹ́dà tuntun tí wọ́n wá wọ náà nìsín torí pé àrùn aránṣẹ́ sí wọn wọ́n á sàyà kókó nàkí kí wọ́n kọ̀ láti tẹ̀lé tànàbì yẹn káwá pé àìtẹ̀lé tiẹ̀ la fi fẹ́ kọ́yìn náà síná lónìí kí ni ọ̀jẹ̀ àbòsí ni ọba jẹ́ ọlọ́run ọba ti ṣe alábòsí wa ma rabbuka bi dhallamin lil abid olúwa ẹlẹ́dàá ọba tọ́gatọ́ gbangba yóò á gbé ẹsẹ̀ rẹ̀ alápọ̀nlé yóò gbélé na jahannam tọ́lọ́mùbá gbé ẹsẹ̀ lé na jahannam jahannam ọmọ wa ṣe kọ́tìn kọ́tìn kọ́tìn kọ́tìn ó ti tó mi ó ti tó mi ìyẹn ni pé mo ti kún torí iná yóò wá kájọ yóò kakò láti ṣe déédéé yẹn tó wà ń bẹ àdéhùn ọlọ́run ti pè é pé màá kún iná fọ́fọ́ pẹ̀lú àwọn ènìyàn àti àǹjànú wọ́n ti kún báyìí yọkàkó láti ṣe déédéé àwọn ọ̀daràn tó wà nù ẹ̀ subhanallah torí ẹ̀ ọlọ́run dákun máa ṣe àlọ́ máa nà ọ́ ọ̀rọ̀ yẹn gba ìmúra gidi ìtara gírí àìfàsìkòsòfò múra síra rẹ̀ wàláàyè ìwọ fúnra ara yìí wọn nìkan lọ dá wálé ayé ń jọtọ̀ wá lọ́dà tí wọ́n bá bí ìbejì ọ̀tọ̀ọ̀tọ̀ wọn máa jáde oníkálukú wa kó gbìyànjú láti ṣe tójú òfin ní tìjọ gbẹndàlùkìyà ayé wa yìí ibẹ̀ ni rọ́ọ̀mà gbogbo rọ́ gbogbo fòkẹ́ gbogbo èmi ní kíní ẹ̀mí ìrọ̀ lásán kó kú yìí náà tó bá ti kú ó rí i pé gbọ́ngàn sọ tó bá ti jọ gbẹndàlùkìyà gbọ́ngàn sọ lọ́jọ́ tá à ń wí yìí torí ẹ̀ kí n má bàa wọná kí wọn náà má bàa wọná iná kọjá gbogbo ẹ̀ náà sẹ̀sẹ̀ ń kọrin pé iná le à iná kọjá líle fẹ́tọ̀kù náírà lẹ́tí wàkúdù hànásù wàlhìjàrọ́tù. عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أن يسرعوا ẹbẹrúná eléyìí ẹ̀ńtà fi ṣe Ona rẹ̀ òun náà làwọn èèyàn àtàwọn òkúta iná tó kọjá náà ni. àwọn mẹ̀lẹ́kà wa ń bẹ lẹ́nu náwà yìí wọ́n jẹ́ alágbára tó le púpọ̀ kó lọ́ fẹ́ sálọ kó lọ́ fẹ́ sálọ wọ́n ti sẹ́lọ̀ lórí ntọ́ba fi parọ́ láti ntọ́lọ́mba ni kò sí wọn sí káàbà ká ti pọ̀jù ẹja gbaná bẹ́ẹ̀ járe bàbá múrí àyàn gbà bá bàbá kúdí ẹgbà bá akọ̀jáde ayé nu ẹgbẹ́ kọ́ lọ bọ́ lọ bíláàsì ọgbà ẹ̀wọ̀n àwọn ẹlẹ́wọ̀n sá nínú ẹ̀yà ẹgbẹ̀rún ìjọba ẹsẹ̀ rí mẹ́wàá fún síbẹ̀ ló pàlùkì yàmẹ̀ à kólẹ́jì ẹ̀ sá lọ gẹ́rẹ́ kólẹ́ afẹ́ sá lọ pa afẹ́ sá bọ́lọ̀ lọ́wọ́ tí ìsọwọ́ ọlọ́nà látòkò sí kò tí ẹ lè gbìyànjú ẹ lè sá lọ ń bọ́ ń bẹ̀ nísìn ọmọ pé nílùú wa àwọn kọ̀rọ̀kọ́ndù kan wà tó ṣe pé wọ́n lè wà tó mọ̀ àwọn kéré nọ́mbà èyí tó mọ̀ lọ́pọ̀ jù torí tá a bá sá títí títí tí níbi tá a mọ̀ á padà já sí ibi tá a mọ̀ bólá fẹ́ sá lọ́jọ́ gbẹ̀yìn bólá dá bólá dá mọ̀ wọ́n níjà náà máa ń bẹ ní sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ kó bá kọjá òkè pẹ̀tà ń gba ìbólá mọ̀ àlùjáde náà sì ń bẹ lókè lókè lókè lókè lókè àwọn eléyìí ò tiẹ̀ ní sá ọmọ anátọ́ fẹ́ sáǹbó ní sá àdúrà àwọn màláíkà ti ń sọ́nà àdúrà àwọn tó di ìjánu námú torí ẹ̀ títí ká ṣe dáadáa jàmá wàláhì ara wọ̀ ọ̀ràn ara wọ̀ ọ̀ràn téèyàn bá rí iná téèyàn bá àwọn ẹ̀yà tó lọ ń dá láyé ẹ̀ríkọ́ àwọn ẹ̀yà kan tó lọ ń dá wọn lẹ́ni tó rọ̀ sí wọn lẹ́ni tí máa fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó lọ ń dá àwọn ẹ̀yà kan lẹ́yà tó le wọn máa wá wàhálà bí kí fitinà ọ̀sán máa náà ti gẹ́ẹ̀tì nínú wà lìjánà tó o bá mọ abẹ́ ṣe rí wàhálà èèyàn sì ṣe torí nínú bọ́lọ̀ ṣe dá àwọn ẹ̀yà kan agídí pọ̀ àní fẹ́ tètè gbọ́rọ̀ àní fẹ́ tètè ṣe nǹkan ó tètè máa jáwọ́ nù àwọn wà burúkú torí tó bá fẹ́ wà lìjánà ẹ̀ àfi kó sọ̀rẹ́ndà o kó sọ̀rẹ́ndà fọlọ̀ kó sọ̀rẹ́ndà fún tọ́lọ̀ ń fẹ́ kọ́ ọmọ ẹ̀sìn kó jìnnà sí tọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá tó ṣe léèwọ̀ gbogbo wọn gbé ọ̀nláńkẹ́ wọn tán jẹ àti ikú ni o tá a bá kú ara wa ládàrí so ìyá máa ń ronú gbàmìtì ah lágbájá ti kú wọ lọ́n kí ni ṣẹlẹ̀ sínú sàárì rẹ̀ bó tiẹ̀ ní sàárì máa rí fáwọn ẹni tó bá ti wọ bẹ̀. sáyì kó fi tẹ́sì wa wípé ẹni eh, tó ń ṣẹlẹ̀ ní o kò sáyì rẹ̀ kò sáyì láti ta á lólobó pé ti ń lọ ní o kọ́dà mọ́ta ṣe é o ẹ má bá ń dúpẹ́ o kódà ọbàjọ́ ó burú fóun kò síbi tó ń tún fọkàn sí mọ́kó ti lè dáa. bẹ́ẹ̀ làwọn ti ń wọ sàárè lójoojúmọ́ tọ wọ́n sì wéwéwé ọlọ́gbọ́ wọ́n sọ sọ ọ̀ka gidi hárí òjijì náà ní ọba òjijì ní tó lórí ọba òjijì ní tó lórí ibú ọba dáadáa ọjọ́ sí wa oríire ń tọrọ ọlọ́run wàlá rárárárá tó wa tún wa wa lọ́ọ́ ọlọ́run dákun má ṣe wá lọ́mọ aná ọlọ́run dákun má ṣe wá lọ́mọ aná mẹ́jọ máa ná tara wa jáde ìwọ lọ́n. ثم لنحضرنهم حول جهنم جثيا lẹ́yìn rẹ̀ á mú gbogbo wọn wá sí àyíká jahannama lẹ́ni tó jókòó sórí orúnkún rẹ̀ apá kan nínú àwọn olùmọ̀gá bíi asodi nínú àwọn olùmọ̀ tafsir ni oníjìsíyá ayíkìyámá akùnrin wa sí àyíká jahannama láwọn ẹni tó dúró lọ wọn gbẹgbà wá wá látọ̀dọ̀ abdullah ibn mas'ud radiyallahu anhu níbi tó lọ sọ pé thumma lananzi'anna min kulli shi'atin ayyuhum ashaddu 'ala ar-rahmani 'atiyya náà láàmú wa fàyọ. nínú gbogbo àlòmà kọ̀ọ̀kan min kulli ṣíà ay min kulli umma á máa fà láti inú gbogbo rahmani itiya èwo nínú wa lẹ́ni tó le jù ní ká ti àgbèrè sọlọ ẹni tó bá le jù ní ká sọlọ nínú gbogbo àlòmà kọ̀ọ̀kan wọ́n fà wọ́n jáde ẹ̀yin síbẹ̀ yìí náà ẹ mọ̀ pé bàbá gbéra pamọ́ títí a lè gbéra pamọ́ fọlọ́ bàbá sọ̀ra títí a lè sọ̀ra fọlọ́ ọlọ́mọ àwà ọlọ́mọ máa ń ti bẹ́ẹ̀ nù ọ̀kan kálukú àwọn ẹni tí máa ń ṣègbéraga sọ̀lọ̀ àwọn ẹni tí máa wúra pé ọlọ́wọ́ ọlọ́wọ́ ni ó mú ta ni ọlọ́wọ́ ni ó mú ta ni ọlọ́pàá tí ó àbí kò ní wẹ́wù láíláí sọ eléyìí túmọ̀ sí pé gbogbo ẹ̀yà alágídí ayé gbogbo ẹ̀yà alágbẹ̀rùgbẹ́rì ẹ̀yin faraayina firawuna ẹsẹ̀ ọ̀gá faraayina àwọn alágbẹ̀rùgbẹ́rì gẹ́gẹ́ bí ẹ̀yin ọba ọba ọba alákòjúwe díẹ̀ ayé tiwa náà bá ti jọba ìgbéraga bẹ̀rẹ̀ sọlọ òní yọ̀ọ́ máa ta sọlọ ni. wọ́n ní hayya ala salat ó ní àwa kọ́ ni wọ́n ń bá wí torí àwa bá a lórí gbogbo nǹkan ni láì ṣe bàálù torí ẹ̀ kò ní sin lọ kò ní pín ọlọ yóò máa ṣe kẹfẹrí sọlọ yóò máa ṣẹbọ sọlọ yóò jẹ ẹni tó ṣe kó nǹkan là bá wọn nídìí gbogbo ká ṣẹbọ ẹ̀yin wọn yẹ gbogbo yín wọn kò yín jáde lọ́wọ́ àtijọ́ ọ̀gbẹ́ni làlùkìyàmù ẹlòmíì ò tiẹ̀ tọ́ bàtà bàálẹ̀ ni. òun na ń sọlọ wọn mú jáde omi yìí bá ní wọn mú jáde sọlọ omi lè kó ọba ẹkọ wọn jáde wọn wo orí gbóǹkan omi lè <laughs> omi kó àwọn jáde ọkàn wọn ni èkejì òòsà onírọ́rọ́ ońgò òòsà ṣé ọlọ́run wa ló òòsà lọ́dọ̀ yìí aláìgbèdè òòsà òsòkè wa! ó ń lo òsà àtàlẹ̀ ọ̀ntàn òsà kọ òsà gbogbo wọn kọjọ tó gbogbo wọn rí kúńtékúńté kalẹ̀ ẹ̀yin alágbẹ̀rùgbẹ̀rí ayé gbogbo tẹ̀yìn sílọ̀ gbogbo wọn pátá wọn mú àwa wọn náà lọ́ọ́ fẹ́ jọba sórí nǹkan mẹ́ọ̀ fẹ́ jọba ọba kọ náà ní ọ̀jọba tí ò ní sẹ́bọ̀ sí kò sí ni actually ń ní pé ìwọ ọ̀gá àgùntàn sọ olùṣọ́ àgùntàn kún wa kò lè kò lè máa forí balẹ̀ fóòsà àwọn ẹtọ́jẹ́ mùsùlùmí gan tí ò gbọ́dọ̀ forí balẹ̀ fóòsà ọwọ́ ọmọ pé wọ́n ti forí balẹ̀ fóòsà tọ́lá gbélé wo òsà ni lórí tó ń fọwọ́ gbárí tó ń fi gbáyà lápò ọ̀tún àti lápò òsì lórí tó ń forí balẹ̀ fóòsà ń forí balẹ̀ fágbélé wo òsà nìyẹn tó bá máa ń tà ń pè lóòsà gbogbo ara rẹ̀ náà tọ́ nítorí délé ẹ̀radíkè kíni ó tó bẹ̀ ó lè pàṣẹ àwọn bàbá ńlá wọn rùn òòsà yìí náà ni kí ló fẹ́ fọ́ bá sí kí ló fẹ́ fọ́ bá sí àwọn awítàn wọn náà ti jẹ lè máàmù rí ó tún lọ fẹ́ jọba ọba báwo ọba báwo ọfẹ́ máa ṣẹbọ sọ́lọ̀ nítorí pé kò sí àwọn ẹni tó ti ẹ̀yẹ kí wọ́n ti parí àwọn ọ̀parí àwọn tó ti pẹ́ lẹ́nu àṣẹbọ tó bá yarí lẹ́ẹ̀kan náà tó lóun ṣe máa gbogbo ẹ̀ bá yẹ kó jáde wọn òbí bàbá ńlá pẹ̀ntì ọ̀pọ̀ pé báwo wọn òbí dáa. àwọn náà wọ́n ṣe kú náà torí ẹ̀ ni gbogbo olúkọ̀ọ̀kan wọ́n bá ti di àwọn ọba yín lọ ní pẹrẹwu ni torí ẹ̀ sọ ara rẹ wọ́n sì kó gbogbo yín dọ̀nù ọ̀kan ní à òun sọ̀bù títí débi pẹ̀lú àrùn ẹgbọ́n gbogbo yín wọ́n kò yín jáde wọ́n kò yín jáde níjọ́ gbé àwọn èèyàn náà máa wò rẹ pé ẹni tí wọ́n bá ti kú tọ̀dọ̀ wọn tí wọ́n bá ti mú tọ̀dọ̀ wọn jáde pé mọ̀lẹ́kà ọmọ àwọn pé tí wọ́n bá gbé ó kú tọ́dọ̀ wà pàápàá ẹni tó bá ti gbálẹ̀ rẹ̀ rí àwọn ẹni pé ẹ mú ẹdẹ ìwọ gan sọ ọmọ kò tí wọ́n wá eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn alágbẹ̀rùgbọ̀n rí ayé wọ́n kó wọn jáde wọ́n kó wọn jáde tọ́ ثم لنحن أعلم بالذين هم rẹ̀ ọlọ́ni mo búra àwọn aláàmọ́ àwọn atalẹni tó lẹ́tọ̀ọ́ sí pé iná jò tó bá dijọ́ ọ̀gbìn làlùkìyàmù a lè pọ̀ ká lọ jáǹtí rẹ́rẹ́ ká pọ̀ jáǹtí a lè kà ní ipò ọmọ èèyàn ṣùgbọ́n kò síbẹ̀ sí lè pọ̀ tó tọ́lọ̀wọ̀n dáyé mà kò síbẹ̀ sí lè pọ̀ tó tẹ̀ ló ń kà lọ́dọ̀ Allah bẹ́ẹ̀ tí wàá ti pọ̀ tó ọlọ́run mà nínú yín àwọn ta lọ lẹ́tọ̀ọ́ sí náà tani ọ̀lẹ́tọ̀ síná wọn ò ní síyàn mú kábàá wa pé pípé èèyàn ló gbé mi débi ò rí fáìlì ìyàwó dáadáa <laughs> kò sí bẹ́ẹ̀ lọ́dọ̀ gbé dàlùkìyà ẹnì kò sì ní rápálá wà lè jẹ́nà tí ọ̀lẹ́tọ̀ pé mi tí mo mẹ gégé burú mo dí à tí fẹ́ǹsì la fò wọlé tiwa à ẹ̀ dá nǹkan mọ́ náà dàbí ilé ayé mi ẹni tí wọ́n wọ nìkan ní orí wọn iná náà dàbí ilé ayé bí ẹnlẹ́tọ̀ọ́ sí nìkan ní ọba ara rẹ̀ ń bẹ̀ ọlọ́ndàkùn ṣàánú wa lẹ́yìn náà dájúdájú àwa mo búra àwa nìkan la mọ ẹni tó lẹ́tọ̀ọ́ sí àti pé kí iná ó jó ọlọ́run ti mọ ẹni tó lẹ́tọ̀ọ́ sí pé kí iná ó jó tọ́ ọmọ bàbá dẹni tí iná ó jó àfi kó múra kó múra kó le. wàhálà tó ń fa nílé ayé yìí ó ti pọ̀ jù ronú so yóò dìgbà yóò dà o tí ń bá ká kó actually àwọn dáàdi rẹ̀ wọ́n lò tó àádọ́rùn ọdún láyé òun sì ṣẹ̀ṣẹ̀ wà lógójì ni ó ń tajẹ́ ó rò pé irú nọ́mbà tí bàbá mú lòun náà mú wálé ayé márùn ló kù ó ń sọ̀rọ̀ a bá ọmọ kí ti bàbá tòun yàtọ̀ sí ti bàbá o gbogbo àwọn ẹ̀sán jẹ́ wọ́n yẹn kìí jẹ́ ká ronú nípa pákó tẹ́nìkan bá ń bọ́ sọ̀rọ̀ lọ ẹjẹ́ arántí pákó ẹjẹ́ arántí gbẹ̀ndàlùkìyàm ó rí tọ́ba jẹ́ mọ́sálásí ni eléyìí ó dìde eléyìí ó sálọ eléyìí ó mọ kòsé bàbá yìí ó mọ jọrọ kú lọ <laughs> nítorí pé àfẹ́ kú ìgbà òwúrọ̀ la wà ọ̀sán gan ò tí ì pọ̀ fún wa wọ́n á sọ̀rọ̀ kú anabi ni akiru zikra hadhimi ladzat ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ rántí ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ rántí nípa ntí máa wó adùn almout onáàlíkù ẹ rántí ikú gan ẹ rí dáadáa ṣe tán ẹ tún ṣàìdá báwo ni tẹ bá gbàgbé ikú pátápátá tọkàn yín dókú tó di kó yí agídí kúnbẹ ilé ayé náà sáni sá ẹ dákun jò lẹ́ ronald kìyàm ẹ ní ronald kìyàm ẹ máa rántí kú ẹ máa rántí pákú ẹ máa rántí pé tí ikú bá máa fi yàn lẹ̀ ní anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọba bẹ láàyè ikú ìdẹ́nì kankan sí ìdínú tá anabi náà fi kú kó wàhálà wa kúrò ní tí yẹn bá ń jẹran tí wọ́n á dùn lẹ́nu yẹn tó bá rántí pé anabi ti kú ẹran ó di rọ́bà ni. pé a ah, kí ni tó tún dùn nù gbèsè ayé ọ̀gá wa ń bẹ lábẹ́ ìpẹ́ sádàáwò bá dé báyìí tó ń sunkún rántí kó ànábì ti kú gbogbo àdánwò yóò wò ó lè ṣe mùsùlùmí lẹ́yìn ikú ànábì sallallahu alaihi àdánwò náà bẹ́ẹ̀ gbogbo orú àwọn nǹkan pé ẹni tó kú gbogbo ẹ̀yà kan máa rí lójijì ni pé òun ò sí mánà ni ńlọ máa ti ṣẹlẹ̀ sùn àwọn ọmọ wa dárò pé a ah, ikú ti pẹ́ ní rí bàbá àjẹ́ ní ibú àwọn ọmọ pẹ́ ní rí bóyá kí màlẹ́kọ̀ọ́ lè kọ nọ́mbà tá à ń wí so gbogbo eléyìí náà ní máa ṣẹlẹ̀ torí ẹ̀ ọlọ́wọ́ ni. وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا kò sí ẹnìkan nínú yín ọlọ́ọ̀rọ̀ yìí le gan-an kò sí ẹnìkan nínú yín àfi kó jẹ́ pé ó wọ jahannam gbogbo wa á wọ jahannam àmọ́ náà wò lágbàwọ̀ tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmà ọlọ́run ní kí gbogbo wa ká máa gba orí afárá sirat ká máa gbà kọjá. afárá sírọ́ọ̀tì kò sẹ́nìkan nu wa tí kọjá ọwọ́ afara afárá tá a na òkè náà jahannam ìtumọ̀ pé kò sí ẹnìkan nu àfi kọjá pé ọwọ́ afárá yìí gbogbo sálẹ̀ rẹ̀ afárá yìí anabi sallallahu alaihi wasallam wá ròyìn ní afárá yìí ó ó ju ẹnu dà tó mú bérebére lọ ó ti tán láti géèyàn ó sì wẹ́ ó ju irun ẹyọ kan tá a bá yọ lọ ibẹ̀ láwàá gbà kọjá nínú àwọn nǹkan tí wọ́n ti dán wa wò ní ṣé wọ́n gba ànábì gbọ́ gbàtọ́ sọ pé ọgbà ànábì gbọ́ ìròyìn ní látọ̀dọ̀ ànábì ó ní ojú ọ̀nà tá a gbà tọ́mọ àlìjáná ó fi sọdá sí àlìjáná ojú ọ̀nà tọ́mọ náà ní rí gbà tí ó fi rere bọ́ ṣubú sínú jahanna ọwẹ́ ó ju gagarun ẹyọkan lọ irun ẹyọkan bí kápé ẹnu ewé ìwé báyìí ọwẹ́ burúkú síbẹ̀ náà láwọn agbẹ̀sẹ̀ lò wọ́n sọ pé bí pọ̀pá kan tó bá tiẹ̀ jẹ́ bí pọ̀pá sẹ́yìn ká bírèkì jura wa lọ àwọn máa tọ́ ni yọ̀ọ́fẹ́ ṣubú. ibi tí wọ́n ti ń ṣe báyìí at the end of the day ó lè bá ara rẹ̀ lọ àmọ́ ọlọ́wẹ́ ó dunu ẹyọ kan lọ tọ àwa gbàgbọ́ pé bá nàbì ṣe wí ni tọ jáàdì náà mọ̀ lọ́wọ́ àṣàlẹ̀ rẹ̀ ìtumọ̀ àdé ọlọ́run pé kò sẹ́ni kan nu yín àfi kọjá pé yọ̀ wọ̀ náà jáàdì náà ibẹ̀ lọ́gbà kọjá lọ sálì jẹ̀nà pé tọ́lọ́mbà ti là ọ́ tọ́ ọ̀wọ́ jahannam ó lè máa dúpẹ́ fọlọ́ pé ọlọ́run á dúpẹ́ fọ́ ọ́ orí ńlá tó ṣe fún ayé àmọ́ lórí o láíláí lọ́mọ dúpẹ́ fọlọ́ àwọn ará jahannam náà bá ti gbẹ́sẹ̀ lé àfà èyí tí ó ṣubú èyí tó ṣe pé yóò takìtì wọ́bẹ̀ ní ẹ̀gbẹ̀gbẹ́ afárá yìí kàlálẹ́ yìí àwọn irin ẹ̀gún tí máa gányàmù ọ̀nbẹ àtòsí rẹ̀ táwọn ọ̀daràn bá ti gbẹ́sẹ̀ síbẹ̀ àwọn arìn náà ni wọ́n máa gán wọn kákò tí wọ́n máa sọ wọn bẹ̀. àwọn ẹni ọlọ́run àwọn mọ́mìnì àwọn mùsùlùmí táwọn bá ti gbẹ́sẹ̀ sí ànábì rẹ tán tẹ̀lé hmm. ọ̀rọ̀ bọ́ọ̀bá lẹ́gbẹ́ láyé òní lẹ́gbẹ́ lọ́rùn tí yorùbá ń bá ká irọ́ ànábì tán tẹ̀lé kìí sọ̀rọ̀ tani lè má mú rẹ lè má mú wa lè má mú gan fúnra ara rẹ̀ ọlọ́jọ́ sànù jọta wì ànábì rẹ̀ wọ́n fẹ́ gun afárá báyìí ànábì tó ń tẹ̀lé ọ wà lódì kejì tó fẹ́ sọdá lọ yọmọ abẹ lọ allahumma sallim sallim ọlọ́nla ọlọ́nyọ ọlọ́nla ọlọ́nyọ lànàbì ọmọ sàdúà fún ọ ọmọ tó pamọ́ àmọ́ kọ́ ọmọ lẹ́yìn wa ni ọ àmọ́ bọ́dà rẹ̀ ni ọ gẹ́gẹ́ yóò ti máa sídìí omi àbàtà anabi muhammed sallallahu alayhi wa sallam láti mú bẹ anabi ó sì ti sọ pé tó bá jọ gbẹndàgbẹ àmọ́ bóòlù ó sì dá wa mọ̀ wọ́n gbé wa dìde ghurran muhajjalina min athari alwudu lẹ́ni tí iwájú wọn máa kọ tí àwọn oríkì àlùwàlá wa tí wọ́n máa tàn tí wọ́n máa tàn yànnàyànnà látàrí ipa sàlùwàlá lórí wọn tí wọ́n máa sàlùwàlá jàǹbá kù tọ́jọ́ pé wọ́n máa tàn ara rẹ̀ dànù ọlọ́run ní wọlé ìgbógbó ẹ̀ ló wò so àwọn ẹni tó sàlùwàlá dáadáa bẹ́ẹ̀ ni iwájú wọn máa kọ gbogbo oríkì àlùwàlá wọn yóò máa tàmálẹ̀ bẹ́ẹ̀ la anabi ó ti dá ma ẹni mi lélẹ̀ ẹni mi lélẹ̀ ẹni mi lélẹ̀ ẹni mi lélẹ̀ anabi sọ ó ní ẹ̀jẹ̀ já lẹ̀ lónìí so anabi ọmọ asọ pé ẹ má bọ ẹ wá mú mi àbàtà mi ẹ wá mú mi àbàtà mi àwọn mọlẹkọ ọmọ ilé àwọn kẹdà mi ah, ọmọ ilé àwọn kẹdà mi ah anabi ọmọ fáwọn èèyàn mi ni wọn náà ah, innahum laysu ashab wọn yẹ sí èèyàn rẹ innaka la tadri ma ahdathu ba'dak tọrọ ọmọ tí wọn ṣe ládàdálẹ lẹ́yìn rẹ tá a wá wí tátó wo yín má àdádálẹ èyí parí ẹkẹ ló wo ma oníkàmá rí gbàjáde torí ẹ lọ ń gbọ́ yẹn wọn ni wọn yẹ sí èèyàn rẹ ọmọ máa ń tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ tọ̀ eléyìí bẹ́ẹ̀ ni anabi ó dùn olódì kejì yóò máa bẹ̀ lọ́n aláhùnmá sẹ́lẹ̀m sẹ́lẹ̀m tó fi dídọ́ gbé dàlùkìyà àwọn anabi ó tún máa sàánù wà náà ni salawatu rabbi wa salamuhu alayhi tọ̀ níbẹ̀ yẹn ń bẹ nínú wa ẹni tó bá ti gbé ẹsẹ̀ lórí afárá yẹn òjijì ni ọba ara rẹ̀ lódì kejì bí ìgbà sí ìràwọ̀ já tọ́ ọlọ́nsàánù àwa náà yá rọ́nà lọ ọ̀nbẹ nínú wa ẹnjọ́ tó bá ti gbé ẹsẹ̀ lórí afárá yẹn yóò mú eré sá gidigidi bí ẹṣin tó mú eré sá jù láyé yìí ọ̀nbẹ nínú wa ẹnjọ́ tó pé yọ̀ǹkẹ́ yọ̀ǹkẹ́ ní ọ̀mà tẹ̀ àfi bí ọ̀gà onótùnrà yìí bọ́ sódì kejì ẹnjẹ́ ọ̀mà lọ bí alábàáhùn àwọn ẹnjẹ́ ọ̀mà rí bọ́ọ̀bẹ àwọn tí ọ̀mà ṣubú jábẹ̀ kò ní ìdí pé ah, tọ́wọ́ ayẹ kí n bọ́ ó ṣèṣì ni ẹjẹ tó lọ tún lẹ́wọ̀ à ó ti kó bẹ̀ ó ti kó bẹ̀ nítorí ẹni tí ọba lẹ́tọ̀ọ́ sí òní bọ́ bẹ̀ ó ṣèṣì òsì ọlọ́run dákun mọ́ sí alọ́mọ́ná ọlọ́run ni wa in minkum illa wariduha kò sẹ́nìkan nínú yín àfi pé yọ wọ náà jahannam kana ala rabbika hatman maqdiya ọ̀ràn yẹn lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ olúwa ti ṣe lọ́ràn yẹn yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni màkùdíyà ó ti dájọ́ pé yọ ṣẹ yọ ṣẹ náà ni. a lè máa bẹ lọ́n kó wọ́n lọ dákun ẹ tuntun ẹ mẹ́jọ ọjọ́ pé jáà nàmà làgbà kọjá ó ti parí o ti parí ọlọ́run ti parí ọ̀rọ̀ lórí eléyìí torí ẹ ẹni tí ọba fẹ́ kó sínú náà ó ní kó múra o tọkàntọkàn tọkàntọkàn má jẹ́ ẹni tó ṣe pé wọ́n tan ara rẹ̀ dànù olùkọ́ lọ́wọ́ bá lọ́ ń tàn jẹ nítorí dájú òun náà ni pé alùkìyàmọ̀ dàbí ayé pé wọ́n ti ń ṣe láàyè iná ìná ń ṣe láàyè iná ń ṣe láàjú lọ́rùn gbogbo àwọn ọ̀rọ̀ burúkú nu yóò bá lẹ́bù yóò bá lẹ́bù ẹ̀tàn jẹ́ pọ̀ ń bẹ̀ àwọn ọ̀dà nǹkan mà wọ́n ní ẹni tí ayé bá ti yẹ ọ̀run gbọ́dọ̀ yẹ olúwa rẹ̀ yóò bá lẹ́bùnú sẹ́wọ̀n pé àtàmàlà àtọ́bí àbùlà àti pàmò àwọn ń jẹ lọ́rùn náà ló fi jẹ́ pé ń bọ̀ yọ ọ́ láyé yọ ọ́ lọ́ wọn ọ̀dà kan mà àlùkìyàmà kọjá ọ̀rọ̀ ayé ń bí ọlọ́ni gbogbo yín lẹ́wọ̀ sọmọnù náà jẹ́ lẹ́dínlẹ́ tàkọ́wù nígbà tí gbogbo yín bá ń wọ náà jahannam tẹ̀ ń sọdá afárá àwọn tí ń páyọ Ọlọ́run á là wọn bẹ́ẹ̀ sì ń kọjá yẹn tẹ́ ń bẹ̀rù Ọlọ́run tẹ́ sí lọ́nà láyé tẹ́ jẹ́ mùsùlùmí Ọlọ́run ọba ọlá yìí Ọlọ́run sì wá lọ́kàn nínú wa. ونذر الظالمين فيها جثيا a wá pa àwọn alábòsí tì sínú náà jahannam inú ibẹ̀ ni wọ́n lò sòsì ibẹ̀ ni wọ́n jókòó lórí àwọn orúnkún wa nínú náà jahannam lọ́nṣánú wa lọ́gbọ́n yẹn o. wọ́n ní kò islam kò kágídé hari wọ́n ní iná iná ní retí ẹni tí ó ti islam tó fi kú onírúnà o ẹ̀yin máa mọ̀nà tẹ́gbẹ́ gbà ọtún olúwa máa jókòó sí ọ̀ǹtàn rẹ̀ dànù <laughs> ìwọ wò ó ń ọlọ ló jókòó sọ́tún ọlọ́ ọ̀ọ́dá nǹkan kan mọ̀ ọkọjá bá a ti tó òṣìṣẹ́ àbí ṣùgbọ́n Islam tó rí yẹn náà ni tó bá kàn bá mójútó bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ tí ò ní gbé àmọ́ tó o bá ti mójútó ó dájú pọ̀ náà aburú lọ wà ewu ńlá ń bẹ lórí ẹ̀ àwọn kankan ń bẹ ní Islam tó ṣe é pé lágbọn abitọ́lọ̀ ń dá wa sí àárí lò àárí ṣe náà bá mójútó ìsìláàmù dáadáa ó tún jẹ́ ọjọ́ nǹkan tó ṣe pé ń bẹ lórí ẹ̀mí rẹ̀ tá a bá ráàyè ni ó yẹ ká tún ṣe léyìí náà ó yẹ ká tún ṣe léyìí náà bí o tún fi ní dáràn lọ́dọ̀ ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmù òfin ṣẹ̀ríà wọn ò lólé wa lórí tá a bá lágbára àti lónìí a bá máa lò jihad gbogbo wọn ti sá fún tá àwọn mùsùlùmí tó kéde rẹ̀ ni àwa náà bá jà gbogbo eléyìí ọmọ bẹ́nu ẹ̀mí ẹ̀ tọ́ba lọ kútu ẹ tí o ti gbogbo olú ẹ nínú ẹ̀mí rẹ ó kúkú jahiliya èèyàn kúkú jahiliya tó bá jẹ́ pé ilé ayé tó wà ọyọ́nu sí ìdájọ́ ìdájọ́ ojú dúdú eléyìí tí wọ́n ń lò lé wa lórí olótìtì ọlọ́run àwọn á sọ pé court of justice ẹ àwọn òfin constitution dá sí yín ní kí ni tó o ní ìkórira rẹ̀ nínú ẹ̀mí rẹ̀ tó o máa fún alukurani lọ́lá lórí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn irú kú olórúkọ kú olórúkọ ọ̀bọ̀ lọ́n pàdé ọ̀hán ni mò ń ṣe sọ̀láàtì onímọ̀ yọ zakat síbi tó tán sí ọ̀ dá nǹkan kan mọ̀ torí ẹ̀ agbọ́n bí tá a wáyé ó tún bùkátà àwọn àmúra míì ó bùkátà àwọn ìpalẹ̀ míì ìpalẹ̀ má míì eléyìí tí ó gbọ́dọ̀ máa wà nínú ẹ̀mí wa tó bá yípa lágbára rẹ̀ ní àsè tó bá ká yẹrẹ sílẹ̀ ní àní gbẹ̀yìn níbi àti kópa ń bẹ̀ so gbogbo eléyìí ni ó jẹ́ ká lọ ńjọ́ tá a bá lọ tábà máa wò ní pọ̀ torí ẹ̀ a gbọ́dọ̀ yọnu sí ìbàjẹ́ gbogbo àwọn báńkì rìbá gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń ṣe kọ́dà bó lówó ń bẹ̀ wọ́n máa jẹ́ pé okòwò rẹ̀ bẹ̀ ní látàrí ìbọ̀rúra túláàsì o sì gbọ́dọ̀ máa dátọ̀ rẹ̀ mi bá máa pẹ́ ah, ibi tí mo lákàntì sí ìwọ ò tẹ́tí àkàtì bẹ̀ ẹni kẹ́ ìwọ ní dànù nu gbogbo ìwọ lọ́ dànù gbogbo ọ̀run ìwọ lọ́ dànù rìbá sọ wọ́n máa fi hàn pé mo kórìíra rẹ̀ nítorí pé ìmánì kò fi lè bá a kú lórí ìmánì àdánwò tí wàá tún pọ̀ díẹ̀ lágbọ̀n ibi tá a wà ń bì láyé tí wàá kí lo ṣẹ̀ríà Islam àdánwò yẹn ó dín àmọ́ wọn lo ṣẹ̀ríà Islam àdánwò ńlá ni. aago mélòó ló lù. Hmm? tọ́ tí a bá wo àwọn àyàtà kàyí a rí i pé ẹ̀kẹ́rù ọlọ́run ọba kọ́ bá wa ẹ̀ka rántí pé kò sí tàbí ṣùgbọ́n ikú ń bẹ á kú lọ́jọ́ kan ká tiẹ̀ máa dàrú bàbá wa tó ti kú ìyá wa tó ti lọ ipò owó gan ni wọ́n wà kí ni ṣẹlẹ̀ sí wọn. àwọn ń ta àmàláyé tí wọ́n ti lọ kí ni ṣẹlẹ̀ sí wọn. a ní ọ̀nà tọ́lọ̀ lè gbà fi hàn wá ṣùgbọ́n fẹ́ẹ́ kẹ́rù ọmọ bàwa náà a fẹ́ràn bàbá wa púpọ̀ bẹ́ẹ̀ la fẹ́ràn ìyá wa gan àwa la lọ fọwọ́ ara gbé bàbá wa sí i. àwọn ara gbé ìyàwó àti torí kí wọ́n má bàa wú kí wá kí máa ọ̀dà a ti gbé wọn sí kí làwọn máa ti ṣẹlẹ̀ sí wàhálà yẹ báyìí kí ọ máa ronú bó ní tòun náà rí bó ní tòun náà rí bá lọ táwọn èèyàn sunkún tí fi kúrò tòkà rántí gbogbo ń tà ń ń gbọ́ à nítorí pé àìtẹ̀lé ẹnití ìbá ti tẹ̀lé ti ń gbọ́ ó ń dájọ́ fọ́ràn ni àmọ́ tó o máa ń tẹ̀lé tó ń fi tó ń gbọ́ tó ń fi ń ṣèwà o pẹ̀lú ògbó ọlọ́ àbámọ̀ rẹ̀ ò ní pọ̀ tó bá ti jọ́ gbẹ̀ndà lòkè yá mi ẹ fún wa lóúnjẹ mi ẹ bá a sọ̀rọ̀ ọlọ́ àìmọye tó ti gbọ́ mélòó ló mélòó ló ẹran wa lé ó ti di ní táwọn èèyàn ń gbọ́ bí ìbàdàn ń gbọ́ fújì. yóò máa gbọ́ dánilẹ́kọ̀ọ́ lórí dánilẹ́kọ̀ọ́ lórí dánilẹ́kọ̀ọ́ lórí dánilẹ́kọ̀ọ́ ẹ sì rí i pé nu gbogbo ètò ọgbọ́ kọtẹ́lé kankan sókè aláǹfààní pàǹgọ́ pátábà ti ṣetán láti tẹ̀lé torí ẹ̀ ká yí padà à ń ṣe à ń tẹ̀lé gbogbo àwùjọ ọba ti yí padà ẹ fà wọn dé gbọ́ ẹ fi wọn ọwọ́ tó ń ó dájú pé àwọn èèyàn ti dán ọmọ yàtọ̀ lágbájá lóòótọ́ lágbájá ti fọkàtà á ó ní sùúrù ó láàmúmára àbí òye wa kódà kì í fẹ̀sìn rẹ̀ ṣeré gbogbo nǹkan yóò ti hàn lọ́sùgbọ́n ń bọ́ ń bẹ́ ebi nítorí báwọn èèyàn tẹ̀lé iná làwọn oníṣùtì ètè wọ́n fi máa ṣùtì ètè sí ọ pé ẹ́ ẹ̀yin tẹ́ ẹlẹ́yìn lọ́ọ̀dá ńlẹ́kùn ẹ̀yin tẹ́ ẹlẹ́yìn ṣe súnmọ́ síbẹ̀ yìí náà lẹ́ ń ṣe báyìí lẹ́ ń ṣe báyìí lẹ́ ń ṣe báyìí owó ọ̀gbọ́dọ̀ pààyàn pọ̀ pẹ̀lú yín tó bá tẹ́wà láìsí aláì má gbàgbọ́ gbogbo ẹ̀ náà kú láti gbọ́ lóríṣiríṣi ó túmọ̀ sí pé ní tá à ń gbọ́ yẹn tá à ń lò ká pẹ́ là ń gbọ́rọ̀ lọ òun kọ́ lọ́jà bíi ká máa mú gbogbo ní tá à ń bá ń ti ń gbọ́ lò nítorí ìbéèrè ńlá kan wà tí ń báyàn lẹ́rù nítorí ọgbọ́n yìí ṣe ti ẹni àbí ọ̀ràn lórí rẹ̀ tó bá jẹ́ tiẹ̀ wọ́n lò jèrè ń bẹ̀ tó bá jẹ́ ọ̀ràn lórí rẹ̀ ó sì gbọ́ kí ló dé tó lò. wal Qur'anul Karim hujjatun laka aw alayk Al-Qur'ani alákọ̀ọ́lé ó lè jẹ́ àwíjàre fún ọ ó lè jẹ́ balẹ̀jọ́ fún ọ tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmù torí ẹ̀ ẹ̀yin sẹ́ǹgbọ́ ìlànà anabi muhammed sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lè má gbọ́ngbà kankan àkọ́kọ́ kí n kú oríire ṣùgbọ́n nǹkan kan bẹ tó ṣe kó tún dáa ju gbígbọ́ tẹ̀ ń gbọ́ lọ òun náà ní ká máa fi ń tà ń gbọ́ sí wa o nítorí kí n tá a gbọ́ wọ́n máa lọ dìbà lẹ́jọ́ fún wa tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù ẹ̀rú ń báyàn gbẹ̀ndàlùkìyàmù yẹn ọ̀pẹ́ torí téèyàn bá ti kú tá ìkù kékeré ti bẹ̀rẹ̀ fún kìí ṣe pé ọsẹ dìdìgbà tó lọ́nba gbé wa dìde tá yányá kó tó ma fi tó lọ́njọ́ yányá ó ti dá àmọ́ láti sùn nọ́mbà wo ló mú sọ́dà àbí ọ̀dà a sì ti àwùjọ tiwa ọgbà ọgbẹ̀tànjẹ láàyè ọgbàrọ̀ láàyè irọ́ burúkú pọ̀ láwùjọ Yorùbá irọ́ burúkú tó wọn wọn dànù ó ti pọ̀jù láwùjọ yorùbá òkúkú tẹ́ mọ̀ bóyá já ànámà lọ́lọ́ ẹni tó ń pa màálù á ẹ̀sán jẹ́ yẹn ti pọ̀jù wàláhì so òkúkú àtúnjú àtàdíreke àti ẹ̀dúpẹ́ta rẹ́yìn bàbá òfò adúpẹ́ta rẹ́yìn yáàyà àbí kí ni tuma rẹ̀ kí lẹ́ ń jó sí sẹ́yìn tẹ́ ń sunkún náà nù tẹ́ ń kó rọ́ọ̀bù rájú àwa ní rọ́ọ̀bù lẹ́ kó rájú tẹ́ ń fi sunkún ẹni rọ́ ní ìsìlẹ̀ bí wọ́n lọ ń jó ń tọ́ ọ̀rẹ́ rìn òǹjọ́ ọ̀rẹ́ òǹtún fowó méléré lórí la ilaha illallah ẹ̀tànjẹ́ pọ̀ nínú ẹ̀yà tí máa tanra rẹ̀ dànù jù yóò bá gba ipò àkọ́kọ́ torí ẹ̀ má jẹ́ kí jíjẹ yorùbá rẹ̀ ọ̀tàn ọ̀jẹ̀ o má jẹ́ báwọn yorùbá ṣe ń ṣe ó pẹ́ tànjẹ́ bọ́ kò fi wá sófò dànù wàláhì téèyàn bá ti lè ṣe dáadáa síra rẹ̀ kó sánà bó wọn ṣe wà lùjáná ó sófò dànù níyẹn o ó sófò dànù ọlọ́run ti ṣàánú rẹ̀ òun àwọn ẹni ń ṣàlàyé ẹ̀sìn ọlọ́run fún ọ ọlọ́run ti sàánù rẹ̀ òun ti mọ òdodo yàtọ̀ sí rọ́ o ti mẹni tí ń tàn ọ́ jẹ yàtọ̀ sẹ́ni tí ó tàn ọ́ jẹ o ti ríran ojú rẹ̀ ti là ẹni tó yẹ kó kápé yóò rí ọ̀sán jẹ nísìn yóò ti bàbá ńlá wàhálà síbẹ̀síbẹ̀ o tún á fira rẹ̀ sí wọ́fà sẹ́ni tó fẹ́ ba yìí rẹ̀ jẹ́ bọ̀rùn rẹ̀ jẹ́ o túmọ̀ sí kò ṣe làákàyè ọlọ́run ẹlẹ́dàá kó jẹ́ ká ṣe làákàyè ọlọ́run ẹlẹ́dàá kó tún bá fẹ̀ tún wa kó fi rọ̀ wá lọ́rùn gbogbo lànà tá ń tẹ̀lé yìí sọ́jọ́tà nàbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run má lé ọlọ́run jẹ́ ká máa sọ ní kọ̀kọ̀ wa àti ní gbangba wa ọlọ́run ẹlẹ́dàá kó túbọ̀ fi rọ àwa lọ́rùn kó sì pe àwọn ẹni tí ò tí ì máa tẹ̀lé lánàá yìí kó bá pe àwọn náà sórí ìlànà rẹ̀ kí wọ́n jẹ́ mùsùlùmí gidi káwọn náà máa tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.